ìbẹ̀rẹ̀ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àwọn ọ̀gá wa tí ó gbọ́ wa jẹ́ mẹ́rin lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àtàánú wọn láyàtàlù kìyàmà wọn láwọn Kùránì kẹrin lókè tẹ́lẹ̀ yìí alhamdulillah sura ta ìdánilẹ́kọ̀ọ́ ní ẹbí tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí yẹn ni hókpẹ́rù mi tààrí yìí من بعد من بين وفاة الرسول صلى الله عليه وسلم إلى مقتل حسين سنة وستين عليه الهجرة ترى سياتني أسكت أقبل نور إتا با تيار الإسلام تزال ثلاثي تجدي ọdún àádọ́ta ọdún àbí أبي ọdún àti ẹyọ kan lẹ́yìn jíra náà muhammad sallallahu alaihi wasallam tí a fẹ́ wa usman ibn muhammad al-khamis tó kójọ ọlọ́mọdé àtàfà lẹ́sàn rẹ̀ rọ́bà ọlá qur'an al-karim ọlá la ilaha illallah bí a ti sọ̀rọ̀ ìfún àìpé ọlọ́run kó bá àtàfà lẹ́sàn rẹ̀ jẹ́ pé ó gbìyànjú láti yanjú gbogbo táwọn èèyàn dàrú àwọn ọ̀tá islam tọwọ́ bọ̀tà islam wọ́n gbé irọ́ kalẹ̀ nípa ọ̀rọ̀ ìtà islam àfáàwá gbìyànjú láti ṣe àṣeyẹjú rẹ̀ fún wa ìwà sàlàyé fún wa nípa àwọn àfáà burúkú àwọn mùsàṣirikóòn tàwọn mùsàgìrìbóòn lẹ́yìn náà ó tún wá sàlàyé fún wa nípa tíra tó yẹ káka àtàwọn tíra tí ó yẹ káka ó wá ń sàlàyé díẹ̀ nínú àwọn tíra tí ó káka wọ̀nyẹn àwọn aburú tó wà ń bẹ ní sàlàyé fún wa lọ́wọ́ pàápàá jùlọ tíra yàkóbí tó ń dá àwọn awákà ẹni tí obama yóò rò pé yìnyàn nabi sallallahu alaihi wasallam àwọn bẹ́ẹ̀ ni tí fọ́ ọlọ́wọ́n ọba ní gbé fún òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìjẹ́ kò sí níbi ṣirkin tí a mi gbé sí fún ọlọ́wọ́n ọba mi subhanahu wa ta'ala òjìṣẹ́ ọlọ́wọ́n ọba ó gbà pé ẹbọ lólu ẹ ṣe nìyẹn ó di wa ilé ni àlàyé tí a fà ń fi fún wa lọ́wọ́ page 90 láti bẹ̀rẹ̀ láàárọ̀ ìṣàlá sílẹ̀ ni ibi tí a kàgbẹ̀yìn náà ni ibi tí wọ́n pé wọ̀kára mọ́ta ààbímọ̀lá àfààlè làhótíyùhà tó fi pé àmẹ́bí pé ọmọ ìmọ̀ rẹ̀ bù háyà للأمر قبل وقوعها دراكا سبقوني تو وقال بتعدل بلنانك إيه؟ هو النبأ المقنون وجوهر الذي يسهد من نور من كلس زاهر oníṣọ́pọ̀ ní olùgbàgbọ́nà ó ní ó wà nẹ́bà òní ìròyìn tí a ń fún ìmọ̀ kùnún ìmọ̀ ìròyìn tó pé adáàbòbò ní ọ̀jẹ́ harold blessing àti òkúta ayé bíyè nì tó pé jẹ́sẹ̀dù minor agbé ẹ̀dà àdìdí láti inú mọ́lẹ̀ ni minal kudusi ibi tó ti má zahirin tó pé òun náà ni òdòdó tó ní

أعاذنا الله من هذا الكلام ولا مزال دبوا بيقولون بيرى شيخ الإسلام رحمه الله oní kò sí èméjì ń bẹ gbogbo tí wọ́n bẹ́ẹ̀ ṣe ni pé bí wọ́n ṣe pòlútù Islam wọ́n ṣe pòlútù Christianity jẹ́ pé agbogbo nítàbí ìsámúwá wọ́n ti change nítàbí ìsámúwá wọ́n ti change bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ́ẹ̀ change nítàbí ìsámúwá wọ́n àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àdéhùn tó ṣe fún ọdún sọ́dún hijir aya kẹsàn pé inna nánú nazzalna dhikra wa inna lahu lahafizun fi dájúdájú àwọn aláṣọ Qur'an kalẹ̀ aya àwọn aláṣọ sí kalẹ̀ ẹ̀sìn Islam ni àwọn aláṣọ máa dáàbòbò ọlọ́run ní dáàbòbò Islam torí àwọn ọ̀tá ilé ọ̀tá ọ̀tá wọ̀láì wọn gbógun ti Islam lọ́pọ̀lọpọ̀ tí e bá ṣe ń tó bá ṣàánú èrò gẹ̀ẹ́sì page nineteen sẹ́ máa page ẹ̀dọ̀ síra wọn òun ló ní àwọn iṣẹ́ ẹ̀yánu lọ́wọ́ àwọn mùjíza lọ́wọ́ alùwàdì hajj àwọn ìròyìn lẹ́ àwọn ìdí ẹ̀yánu tó pé ọ̀hàn tẹ́gbọ́ wà plain àkàlùwà èyí tó kéré jù nínú ẹ̀ zuhuru ala mustada'at sara'ir òjò kéré mẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àyè tọ́lọ̀ ń kó nǹkan pamọ́ sí gbogbo ẹ̀lú mọ̀ntì ẹ̀ gbogbo àṣírí tó pamọ́ tó fi bí wọ́n sọ̀rọ̀ sí èyí tó kéré nu iṣẹ́ ìyanu ànábì sẹ́lẹ̀m onígbègbè gbogbo sọ́jà àti wọn kó àwọn iṣẹ́ ìyanu sí gbogbo èlò nàlẹ́bí mẹ́ǹtì ànábì sẹ́lẹ̀m tọ́lọ́run sọ pé kò sọ kọ́mọ tó pamọ́ ni wọ́n ń ròyìn báyìí ó di yé wa ẹ̀rí pé ìròyìn yẹn fáàkà yẹn ó ti ti dùn kàmíjà gbẹ́sọ̀ tá ألا إنما الإسلام لولا عصامه لأطفت أطف أو كلام كلامة آخر ولا إبو إنما الإسلام إسلام جباينا له لولا حسامه تي باسك عن تتبت عليه إتوري لأطفت لأفتت ganzun kò bá jẹ́ pé àwọn àyè kan ni tí wọ́n pẹ́ dáàbòbò a àfihàn tí wọ́n àkọọ́lẹ̀ àwọn ẹ̀sìn tó gùn àwọn yọ máa jẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ kasfin shamsin nawwara nurahu allahu akbar ìmọ́lẹ̀ ara rẹ̀ tó bá sàn ìmọ́lẹ̀ òrùn gan tó láti dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ وأكثر من أفلاكها كل دائر لينا أونا للبقبة وحبت البقبة فلاك أبتون ويني تطبع عن ذلك البقبة واتا أونا لندار البقبة صفاتك الأسماء فاتك جوهرا صفاتك أوان صفارة أوان رجيرة asùmá olùzásùk onáà ni àwọn orúkọ tó jẹ́ ti záàtì rẹ̀ jẹ́wọ́n tó kújọ ayé bí ẹni bari an mọ́ara min sifat jawahiri onáà ni tó bọ́tọ́ tó ga jùlọ inú àwọn sífà tó jùlọ ala wa àpọ̀ tó tóbi fún gbogbo ohun tó bá kọ̀yìn sí wà áìlìl mẹ́ṣà àti àwọn ìtẹ́gbé ń kọjá lọ yukabbaru an yashabuhihi bil anasir tẹ́gbé ó tóbi ju táàmà fi wé pé à eléyìí já fi wé yáyà ó bẹ́ẹ̀ lọ tọ́fà kawmun ìzà tọ́fà kawmun fi mashairin tọ́fà táwọn yẹ̀ ń lọ tó máa ń bọ̀ nínú àwọn àyè sàfá àti mẹ́rùwà tí wọ́n ti sọ fún bẹ̀rẹ̀ takaburuka Allahu akbar rukuni tọ́ ifọ̀n ọmọ ṣe àyẹ̀rẹ̀ so orí sàárè rẹ̀ ó tó fẹ́ bì ní òpó tí màá máa ṣe tàwáàfù rẹ̀ ń tèmi sàárè ànábì sẹ́lẹ̀m ó kí ni sàfá àti mẹ́rùwà eléyìí náà ó lóun yin ànábì sẹ́lẹ̀m eléyìí bí قلت أفضل بارك فإن لم يكن شبيعا بالعناسة تبقى في نوية ونطفسر فكان يتوافى أول قبره قباما ما جبه أو يبقى ما نبي ساري عليه السلام فلا هذا بشر أم سلئ يعني أبيك كمين وكاول وقال لولا حدوثك قلت إنك جائل على أرواح أرواح في أشباء ومنتزع تيبا سيكبي بيرني تيبا سيكبي ديرني ìgbà sọ pé ìmọ̀ àwọn tẹ̀mí gbogbo ẹ̀mí tí wọ́n ń ṣe kò sí nǹkan míì tó fàájú pé ìwọ náà méjì kó máa tẹ̀mí lọ láwọ́lá màmá àtùkàlà kó tó ìnàkà bá sítẹ̀l arzak tí ìbá ẹ̀pọ̀ papòdà ní okú ni ìbáníwọ̀ gan ló ń tẹ́ àdìfáwọ̀yàn ìbára pé kí ni lakuntu innaka basit ìwọ ni basit ìwọ ni tẹ́lẹ̀ fún arzak àwọn arziki takdiru fi asa wọ́túnsa o ìwọ lọ máa pé gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pá ló sì máa fẹ́ fún ìyàwó gbogbo ti fẹ́ lè fi ká mùtà àkídùn ta àkṣẹ́fù sí ra o èmi o nípa rẹ̀ mo ní àdìọ́kàn pé bọ́fẹ́ kọ́ hàn ní ọ̀hàn àti lọ́lọ́kọ̀ọ́ wọ̀lúyọ́gbẹ̀gbọ́lá arbabun nuha oyesma'o àwọn gbogbo àwọn tó ń pè ní nǹkan tó ń jọ́sìn fún kí wọ́n yà dúó kí wọ́n nílà káì kí wọ́n yà dúó kí wọ́n yà máa gbọ́ wallahi laula haida aizaru ma kánàtí máa bẹ̀ wàlá àwọn yorùbá ti máa kóra wọn jọ gbogbo ẹ̀ dábàá ti máa kóra wọn jọ ilmul goyobi ilayhi kairun mudafi'in ilmul goyobi ìmọ̀ ntọ́pamọ́ ilayhi kairun mudafi'in kí ni dáa ti kó fún ni ntọ́ wà pẹ̀lú ẹni ntọ́ wà pẹ̀lú ẹni wasubu ila abyadu mustifirun la yutfa'u bẹ́ẹ̀ ni tilẹ̀ bá mọ́ báyìí tó funfun bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀sìn àti ọ̀ kò sí títí kò fò fani taribak yaqubi yìí tíra yìí wà kìtàbù kúlù umarasi gbogbo wọn bẹ fata mọ́sálì gbogbo ẹ̀ láàṣà nídìí fi kò sí sinadì fún wa sa'ibu muttahimu ẹni tó lẹ́sìn tíra náà ẹni tí a fẹ̀sùn kàn ní pé òkúrọ́ ni eléyìí ni ìparí mọ́sálì aláàkọ́ àfáàní mọ́sálì لمن نقرأ التاريخ أني سلع تاريخ كما كا فو تاريخ سلع ولوية كما ما كما تقدمة وتلع وهي سلع ولوية كما كا كافرية تجدني الإسلام الجواب أفاني إتماري إذا لمن نقرأ التاريخ لمن تتوقع الجواب هو إن كنت تستطيع أن تبعث في أسانيد طبعا نبر على ما هو إسناد عمايتا وتمحس أكوس يدوه فقرة لإمام الطبري ما كان إستطيع إمام التبري صوم تقوله وهو أمدة بالنسبة للذين يكتبون في التاريخ تري أمدة أقول لك نبقى بقوة دون سطر ẹni tí ó sọ̀tọ̀ tó ju ìmọ̀mù tọ́bàrí lọ yóò mọ̀ra rẹ̀ ọlọ́run kó máa sọ̀rọ̀ báyìí lẹ́sàn-án rẹ̀ bàbá yẹn mo sọ fún mi pé ó wà lọ́mọ eighty five years ó wà lórí bẹ́ẹ̀dì àárẹ̀ tẹ́gbẹ́ wọn kò gbáyà kóńgó kíkóyà kóńgó rẹ̀ ẹnìkan wá wá kí ó ń tọ́ wọn sọ pé imam ẹlẹ́wọ̀n rí pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba inshallah ẹni òpinnu ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ẹni tó pé ànábì muhammad sallam ó ní bá wà níwárí àyè báyìí tó bá ní hope nínú àánú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ sànú ẹ̀ fẹ́lẹ̀ ń pẹ́yà yà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ dàbí ìyá rẹ̀ ọba ní ẹ̀dá mú àlàkálà bí mi àti pépà wọ́n ní kí ló dé ó ní mo fẹ́ kọ́ lẹ̀ yìí mo fẹ́ kọ́ lọ́sọ́ láti bìtọ́ lẹ̀ ẹ̀ tó wà ní irú stage yìí at that age kò ní fẹ́ kí màkà kọjá ń wọn ó di wa ọlọ́ọ̀ bá kẹ́ wọn kó bá an tẹ́bà ásọ fi asanid tí wọ́n gbọ́ bí ẹgbẹ́ tó pé ó lè máa wádìí pa ìsináàdì àwọn ọ̀rọ̀ wọ́tàmà hìsù ha tó ti fẹ́ yẹjú ẹ̀ fakra lè imáàmù tọ́bàrí ó máa gbé ka ìtàn imáàmù tọ́bàrí fọwọ́ múdàtù bìnísbàtù lẹ́lẹ́dínà kìbónà fi tààríx torí ó múdà ní òpó kan ní gbogbo kan ní nípa àwọn tó ń pọ̀ tààríx وإن كنت لا تستطيع أن تماحس أساليب فاقرأ تايبو بالي ما سي أساليب ما وادي أو إسنادي واقع وتيرا ميتي وتباي للحافظ ابن كثير في كتابه البداية والنهاية ولي كاتلا باباوا ابن كثير وقلت تفسير هنالي لم تبار فون تفسير هنا أوديوا ولو قاعدوا فون تفسير تعرفون انت واني فقرة إن ان كنت لا تستطيع ان تباعث اسانيد فقرة للحافظ كاترة حافظ ابن كثير في كتابه مثل البداية والنهاية ترى ايدا فوقه قلنا اتدرى تدقني اتدرى تدقني قلنا كبا سدادا فوق ونبع والحافظ ابيكو كثيرة بابا والذهبي في كتابه تاخر الإسلام àwọn tíra tó lè kà ní tó fi lè rí tẹ̀ tó yanjú ọdún ẹ̀yìn tó wọ́jọ́ báadọ̀l kútó almofida fi tààrí fi adọ̀l báb lẹ́yìn náà ó tún lè ráwọn tíra tó ní àǹfààní ní báàbù èyí wọ́n rẹ̀ mọ̀ kàtíra tó ní lakin náà fi a wọ́n yẹ pé ó wà sọmárì sọmárì wọ́n sọmárì ìlẹ̀ wọ́n ò jẹ́ ọgbùn àmọ́ ní àǹfààní nínú مثل مرويات مرويات ابن حبيب ميفتفي في تاريخ التبري ابتلع بميفتي في التبري لدكتور يحيى إبراهيم يحيى لما تشوف خلافة الراشدة خلافة الراشدة والدولة الأموية من فتح الباري للكتب للدكتور يحيى إبراهيم يحيى tàfà àyìn náà ni ó di àwọn tíra tó lè kà tó fi lè rí ìkà tó yanjú nìyẹn o lọ́wọ́n àwọn tàtọ́ ti dàrú nọ́mbà 3 tààkíkì mawaqif sahaba fi fitan ó di ọkọ̀ tíra yẹn nìyẹn le Dr. Muhammad amahazun ó di wa tààkíkì ìjẹ́ ìtòdodo مواقف الصحابة يدوا في فتنة ما فتنة سلام تيافاها الدكتور محمد جزون لما فوق أصل الخلافة الراسلة للدكتور أكرم الضياء العمري كلا تنقلي أصل الخلافة الراسلة أضيوا لما فايف مرويات الخلافة المعاوية في تاريخ الطبري لخالد بن قيس ترى مرويات خلافة معاوية tí ma ń gbọ́kọ̀ sínú màáwí àrẹ́tẹ̀lẹ̀ èyí ma wò pé àwọn tí wọ́n bá sínú alìjà ni wọ́n mọ̀ ìrọ̀lá rẹ̀ tí ma pàǹpàǹpà àtẹ̀wọ̀n táwọn fáwọn wí ooo yóò mọ̀ aláìsí wọn inú ọlá bí wáàsí mo ṣe lọ́fà ní orí nìyẹn tọ́pìkì tó fún mi ní Hajjaj bin Yusuf tí ẹ bá ń gbọ́ pa àjáde bí bí mujẹmujẹ kẹlẹ̀ yẹn máa ti mujẹmujẹ àwọn yẹn máa rí ayé àjáde tó pé ah àwọn yẹn wọ́n bá wọ́n bá yẹn wọ́n bá yẹn jẹ báyìí gbogbo bá rí gbọ́wọ́ ọ̀rọ̀ Islam lọ dáadáa wọ́n sì fẹ́ gbé àwọn fẹ́ àwọn gbé ayé lè la ọlọ́mọ sọ wá nù ọlọ́ba naam nọ́mbà six àbí tabaqatul kubra li ibn Sa'd tabaqatul kubra wọ́n kìtàbù muhim jiddan كده قد تكتاكيني عايز ان ان المؤلف ينقل رواياته باسانيد نيبا تو سيتيرا يي مؤلفه ها تو كده هي يوم هو رواياني pẹ̀lú isnad كوني مو انا واقف في pẹ̀lú اسانيد لما سمع تاني خليفة من بن حيات هو كتاب مختصر لكن متهم بإسناد كلا كان ذلك أمني وبني ثم أسمى رايدني àmọ́ àfáà yẹn wà very very careful nípa àwọn ìsinmi rẹ̀ nọ́mbà 8 tarihi المدينة لابن شوبة وهو ايضا كتاب مسند تاريخ المدينة تنقى مدينة تنقى مدينة وصحابة جقسي دي افاوى ابن شوبة ونيا تيرا كان يدون المسند ودي وعلمضاء سمافاء ليس هذه لما الناين أحداث وأحاديث الفتن فتنة الحرج àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn àdíṣẹ́ wa ń pa fìtínà tó máa pààyàn níbi ìṣẹ̀lẹ̀ ní nàìjíríà yìí dr abdulaziz dukhan ti àfáwà dr abdulaziz dukhan àkọ́tọ́ o yajibu an tusahihi min at-tarikh àwọn mistake tó wà ń bẹ ìtọ́pẹ́ ìtàn àrìsàtúnṣe lùtàn ni دود ترامين متين أخطاء ويجب أن يصلحها في تمام أمام مستيت وتوع توع تقول الجانيكا سياسة جانوتا الدكتور جمال عبد الهادي دكتورة الوفاء وقاع الجمعة جمعة تقول فايقود الدكتور جمال عبد الهادي دكتورة وفاء جمعه tó fi ṣe phd rẹ̀ nìyẹn nípa kíkójọ rẹ̀ kọ́nà kó bá sanwó àǹfààní rẹ̀ sàrẹ̀ ọlọ́ba ọlá Qur'anul Karim ilé ìgbà fi dúró náà rẹ̀ àbí hmm. abẹ́rẹ́ mímọ yá abẹ́rẹ́ ìdẹ kìlá ti kútù tààrí àwọn kẹfẹ́ kásọ́ra fún tábà ń pa ìkẹtẹ̀ ń pa tààrí àwọn kẹfẹ́ jẹ́ pé àwà very very careful ń pa rẹ̀ wallahu ta'ala alam wassalamu alaikum warahmatullahi wabarakatuhu